báyìí ọlọ́run. ṣé kò sí problem sir. problem wà o kí àwọn òbí dẹ̀ wò sùnsùn kan gbé ọjà lé ọmọ ọdún mẹ́jọ lórí pé kó máa kiri ẹ̀ káàkiri can you ah. imagine. Ah. <laughs> ọ̀gá ẹ wo ọmọ ọdún mẹ́jọ tún dàgbà ọmọ ọdún mẹ́jọ dàgbà lọ́dọ̀ àwọn kan tó ń gbẹ́rù láwọn ọmọ lórí eh. wọn kọ̀ọ̀kan gbé ẹrù lé ọmọ oṣù mẹ́sàn-án lórí kán ní kó máa kiri eh. bẹ́ẹ̀ ni. n tó dà nìyẹn ẹ n tó yẹ kójú wọn máa rí iná rẹ̀ lórí yẹn. Ah, ọ̀gá kí nìyẹn sà kí ló ṣẹlẹ̀. Ah, àwọn wèrè méjì ló lọ fipá bá ọmọ yẹn lò pọ̀. Ah! àwọn tó wá ṣerú ẹ̀ ń kọ́ sà. ẹ̀rọ ọlọ́pàá ti mú kan wọn tí ìrí kejì mú. nàìjíríà nàìjíríà ẹ dúró ọjọ́ wo gan-an la fẹ́ padà sógo tá a ti ń lò bọ̀ wá tẹ́lẹ̀. tọ́lá yẹn o. nígbà tó bá tó kọjú síwèé ẹ̀ tó rí rẹ̀ bí ọmọ olówó tó bójúlógún tó fi rẹ̀ fún síta èyí ni ìkarùn. tó máa joyè ìyá pass ẹran ló fi káàdì mi jẹ ṣé mo fẹ́ la orí ẹ̀ kọ̀wé sínú ẹ̀ ni ẹ́ eh? what is wrong with you really. But, i'm trying my best. then try harder your best is just not good enough for me that's what it means are you proud of this. Is this what you call a result? No, really, is this what I sent you to school to do? Mommy, what else do you want me to do? What else? Are you asking me? You should do your best. Do everything you can to make good grades. This is nonsense. Try harder. Bukumi! Bukumi! What nonsense is this? Oh, I want mommy. Eh? àwọn ọmọ ṣe ṣe bẹ́ẹ̀ tí olólùbáwí kí ni mo fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ọmọ yẹn náà. Ah! kẹ́ẹ̀dẹ́ o ẹ kú àlọ́bọ̀. ẹ káàbọ̀. ó jọ àárín ẹ káàbọ̀ sá ẹ kú rìn mhm. ẹ pẹ̀lẹ́ ṣọ́kọ̀ ọmọ pọ̀ ọ̀nọ́mà ọ̀nọ́mà ọ̀nọ́mà kò gbọ́dọ̀ má nọ́mà náà ọkọ̀ bùtátá báyìí kò ní mọ́pọ̀. Ọnọma, àníṣe ọkọ̀ ọ̀mọ́po ọlọ́nọ́mà kí ni ìtumọ̀ epo ní ọmọ ọmọ ní mọ̀ jẹ́ ọjà ọ̀nọ́mà náà ọkọ̀ ọ̀mọ́po ọ̀nọ́mà yóò padà wá sọ̀tún wọn rẹ̀ fún mi. bàbá bàbá torí ìgbà ò tó lọ bí òrèrè o. stand up gbogbogbò kúrò kúrò ní idiot. kí ni ṣe é kí ni ìwúrí ẹ no no no no tell me ẹni àbáta káfíńrà àtùpà olóhùn àjìtọ̀nà wò orí òpè ni òní làákàyè ni ìwọ ìwọ ẹ kárùn rè tó máa fẹ́ ìwà ẹ̀ o tún dá dì mí bíbáyìí you are very stupid tó bá rògbé sí ayé rẹ ro wàhálà táwa ń ṣe lórí ẹ̀ nà. I see I see kó tó dójú tì mí èmi máa dójú tì ẹ́ ó yá get out of this place. Get out. náà mo rò ó bá ṣe é mi ò ṣe ní bínú dáhùn mi ò ṣe ní bínú ṣé kí n máa fọ́ra lórí ló fẹ́ ni àbí báwo àá àbí ìyẹn mí pé mi ò fẹ́ rí fún kí ló dé kò sí bí mo ṣe lè fẹ́ rí fún tó mi ò lè lajú mi lẹ́ẹ̀kì tí ẹ bàjẹ́ lójú mi ẹni tọ́lọ̀ ń bínú sílẹ̀ tó lajú lẹ́ẹ̀kì tí ẹ bàjẹ́ lójú ẹ ọmọ mi nìyà kò dẹ̀ pé méjì lọ́wọ́ wa yorùbá ni ìyá ń bẹ fọmọ tí ò gbọ́n ẹkún bẹ fọmọ tí ń sá kiri ó dẹ̀ ń fọ àárọ̀ ẹjọ́ ẹ ó fi ń ṣeré ni which is bad kí ló dé. mo understand you mo dey appreciate ẹ pàápàá torí mo mọ̀ pé tèmi lè ṣe mo mọ̀ pé ọmọ tó bá dání ti bàbá ìtúpákù díẹ̀ káàtó fún ìyá ẹ̀ ní àmọ́ mo ti lọ bá sọ ètò ìṣètò ọ̀rọ̀ ó dẹ̀ ti bẹ̀ mí ó ní bóun bẹ̀yìn àmọ́ ní ká fóun second chance. chance second chance fún ta ni èmi ti take decision mi o yes decision mi ni pé ó ń lọ kọ́ sóyìn. ọmọ mi kọ́ sóyìn ọmọ kan ṣoṣo tí mo bí. ó ti èmi bí méjì ni decision mi nìyẹn ohun tí màá ṣe nìyẹn. ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ tí màá ṣe ni mo ti sọ yẹn o. èdè má ṣe báyìí. make hills white as sunshine. ọ̀gá sá. mo mo ro nǹkan kan ni ẹ mọ̀ pé ọkàn ọmọdé báyìí òun ni àgídí làgídí máa ń dì sí so èrò tèmi ni pé tí Kúnmi tó bá rí ọwọ́ líle díẹ̀ tó tún rí ọwọ́ lílọ ọwọ́ rírọ̀ díẹ̀ pẹ̀lú báwí ó dá mi lójú pé ó máa change ó máa yí padà sá. ìyẹn Kúnmi. yes sir. tí hmm, wọ́n fẹ́ kó mọ̀ pé Kúnmi ti kọjá ẹni tí yàn ń dá dọ̀bálẹ̀ tó ń fún lẹ́gbà hmm. ó tún máa máa burú sí ni bàbá àná tó ń sìn ọ̀dọ́kùnrin kan náà ló máa hand up sí àbí. Si wo fi kún mi lẹ̀ sí tiẹ̀ jàre. ó yé mi sá nǹkan kan tẹ́mi tẹ̀ túrò ni pé irú àwọn exam tó ń ṣe tí o pass yẹn èmi rò pé bóyá téèyàn bá jẹ́ kó lọ sí àwọn ìgbèríko níbi tó tún jìnnà sí ìtòsí ń bí tó jìnnà sí ayọ̀ tó ń yàn yẹn àkọ́kọ́ reduce náà torí ní village wa èmi lọ́rẹ̀ẹ́ kan tó jẹ́ pé àjọṣe kékeré ni mo trust ẹ̀ gan jẹ́ pé tó bá mójútó tó kọ níwèé ó dá mi lójú pé kún mi ó máa pass lọ́tẹ̀ yìí owó ah. máa pass bẹ́ẹ̀ ni sà kí n fi tó yín létí sà. well well well well well well nice thought ó ṣe ọ̀rọ̀ làákàyè ló sọ ó hàn pé ó kàwé lóòótọ́ but all the same uh, màá máa ronú pa ẹ̀ okay sir okay i'll think about it ó ṣe thanks for the concern yes, sir. ṣẹ̀dẹ̀ rò kó máa work bẹ́ẹ̀ yẹn ṣá. ó máa work kí ló tí ò ní work ṣé onítúbọ̀sùn sọ point kan tí mo dẹ̀ jókòó tí mo reason sí ó ní tó bá kúrò ní àkàtà wa tó bá lọ sí ọ̀hún yẹn gbogbo ayọ̀pọ̀rọ̀ yẹn á kúrò ńbẹ̀ òótọ́ dẹ̀ ni. tó kó kúrò lákàtà àwọn yẹn gangan ní major problem tí mo ní because my daughter is an adult kò ń ṣọmọ kékeré mọ́ ó ti ń ṣe nǹkan tóbìnrin ń ṣe ọmọ tí ò lọ ṣọlídé lọ́dọ̀ èèyàn rí tí o ṣe pé bí a mu síbi kan nípa à ń travel o àní pẹ́ dé o kò mọ́ lára kó gbé without us báwo ló ṣe wá fẹ́ cope kò tún wá ṣe city ló lọ abúlé for that matter báwo ló ṣe fẹ́ survive mbẹ́ ẹ̀rù ń bà mí o. ìyàwó mi sórí èjì tó wà yìí gan-an ló dáa kó jáde ask me why. why. ah fine ṣé o mọ̀ yí pé o ní age táwọn ọmọ ń lọ sí yunifásitì o dẹ̀ mọ̀ pé yunifásitì làwọn ọmọ ti ń determine life wọn kò síyà kò sí bàbá kò sẹ́nibọ́dì àwọn ara wọn náà jọ máa determine life ara wọn so tó bá débẹ̀ yẹn tí ò rí ìyá tí ò rí bàbá á kọjú mọ́ nǹkan tó ń fẹ́ jẹ́ kó lọ kó lọ sí gbèríko ìgbà yẹn ló máa mọ life olówó yàtọ̀ sí life tálákà ìgbà yẹn ló máa mọ life oko yàtọ̀ sí life city ó mọ ṣúọ̀ yìí pé kò ní lọ kó dé kó má rí ọgbọ́n kan bẹ̀ that is it let her go. ọ̀dà mo ti bọ̀ mo give up. Ah, o ní láti give up àwa support ni ó ẹ kọ̀ọ̀kan. beautiful. tí ẹ fi pay mi náà ni màá sinmi mommy buy me this mommy buy me that. Okay, eh? see buy me this buy me that ara wọn kan tó fi bàjẹ́ náà yẹn tó fi yá ayọ̀ pọ̀rọ̀ yes. èmi ni tọ́jú ọmọ mi. èmi ìwọ jẹ̀bi tó ń tọ́jú ẹ̀ nígbà tí o bá rí ya buy me this buy me that again àmọ́ tó ń ṣe. ẹ ṣé kí n máa tọ́jú ọmọ tí mo bí. ẹ tọ́lá ní kò ná sọ́mọ́ ẹ aṣáà dé kò ní lọ kó bọ̀ kó má kàn kankan àdúrà wa ni pé kó lọrí kó bọ̀rí adémàfà àdúrà tì simple. Ah. <laughs> o rẹsẹ̀ wèrè ńlẹ̀ òòbù dúró ǹjẹ́ ọlọ́gbọ́n kan lè gbé tiẹ̀ dúró bí? Ah. ó dà aláti ṣe mi òun ló máa ma ti ṣe ara ẹ̀ kò sí wàhálà. ọ̀pọ̀ ní bàtà kò rẹ́sẹ̀ wọ̀n. okay thank you very much yeah so somebody wants to define or tell us what a pronoun is. ọ̀pọ̀ lẹ́sẹ̀ kò ní bàtà rárá. yes please. no sit down. Pronoun is a word used instead of a noun. Yes. It's used instead. I clap for me now. Of a noun. Kí ló sọ tó máa clap fún ẹ? Sorry, sir. Example. Example of a pronoun. Ẹ má sọ fún mi pé kò sẹ́ni tó lè fún mi ní example pronoun. Ah. Ẹ má ẹ má lọ bẹ̀ yẹn o nǹkan tí gbogbo nǹkan tá à ń ṣe revision ni o revision ni o example pronoun so wọ́n tó define ẹ̀ gan-an ò lè fún mi ní example pronoun ó mọ̀ sí pé ó kọ̀ gbé sórí àgbérùgbésọ̀ ló fi ṣe. Sorry, sir. Excuse me. Okay. Tẹ́ ti délé, ẹ máa yọ méjì méjì ilé. Ẹ máa yọ. Tó bá dẹ̀ tún dalẹ́ náà, tẹ́ ti jẹun tán, ẹ tún lo méjì méjì mi. But èyí tó jẹ́ yẹ́lò yẹn, ẹ má lòun lálẹ́ òtórí àti lóhùn sùn. Tó bá dẹ̀ lọ́la náà, ẹ mú ìṣòfin ìjẹun, ẹ bá ti jẹun tán, kẹ́ tó lò bákan náà mo ṣọ̀kẹ́ máa wà okay but èmi láti àárọ̀ títí di ìrọ̀lẹ́ bíi time by mọ́ wà níbi iṣẹ́ tẹ bá ní any complaint àbí ẹ fi pé ẹ get better ẹ try láti wá ẹyin padà. ẹ ṣe mà ọlọ́run á tọ́jú ẹ̀yin náà tó bá jẹ́ pé báwọn nọ́ọ̀sì yòókù ṣe máa ń ṣe ilẹ̀ ṣe ń ṣe yìí ládàbí kí n máa fi ayé ẹ kó máa fi ṣàárẹ̀ ni. rárá o ọlọ́run wà ní jẹ́ rógun àárẹ̀ ìlera la máa máa rí àníríà ìlera o. ìyẹn ah. ò kì í ṣàdúrà ẹ̀yin nọ́ọ̀sì o ṣe pé inú ọ̀rẹ́ ilẹ̀ ti ń jẹun báwọn ọlọ́yà náà ṣe ń jẹun nínú ẹjọ́. ti ẹ fọ ni ẹ wò ara yìí ti yá ibi gan mọ̀ mi. <laughs> ó dà kẹlẹ́lé ẹ pẹ̀lẹ́ ọkẹ má stress ara yìí kẹ̀lẹ́ rest dada. ah ibi dùn pẹ̀lẹ́ bóni. dáadáa ni. Musa, kí ló wá ṣẹlẹ̀? Mo ní kí wá sọ fún ẹ náà ní pé mi nílé wà lálẹ́ ìbáṣejọ plan. Kí ló tún ṣẹlẹ̀? Fètò accident kan ṣẹlẹ̀. Èyí accident àwọn dírẹ́bà yìí wọ́n rọra pẹ̀lú bó ṣe ń pariwo tó nínú rédíò kò yé sáré kò yé sáré ṣé èèyàn kankan ò ṣá. ẹni ọkọ̀ kú but ah injuries wọn ó ó serious in fact ó jẹ́ kó ra èmi fúnra mi sára. mo ti rí bẹ́ẹ̀ mo rí bó ti rẹ̀ ẹ́ ọlọ́run á fún ọ lálàáfíà. Ah ó ga o ó bá ti jẹ́ bẹ́ẹ̀ wàá lọ náà ni ọlọ́run aṣàánú bọ́kú tó lọ bóyá kó bá mi ṣe oúnjẹ sílẹ̀ ó lè bá mi ṣẹ̀wà àti dòdò mo láìkẹ́ wà wọ́n lò mọ́ ó dà protein ni. <laughs> orí ó ti sáré wá justification fún. bẹ́ẹ̀ ni ó tún lọ káwọn ọmọ ẹ̀. wọ́n wà lẹ́yìn ọ̀ńdó débi. láì gba kọ́bọ̀. ẹ gbọ́ bí a máa ṣe fọ́lọ́hún. kí ló dé tó kọ oúnjẹ sílẹ̀ dáhùn. mi ní appetite ni. o ní appetite ni o ti jẹun léni tẹ́lẹ̀ ni. mi ní appetite náà ni ò jẹ́ kí n jẹun. o ti ń bá mi sọ̀rọ̀ hmm, o ní appetite ọ̀rọ̀ yé mi gan-an nítorí pé a bá ẹ result ẹ ò dáa so the next action fún ẹni pé kò kọ oúnjẹ yẹn sílẹ̀ Bùkúnmi dáhùn so bí rìsọ́ọ̀tì ò ṣe dá yẹn ká gbàlù ká máa jó àbí ká mú àdí ká fi ráyé lórí the next action fún ẹni pé kò kọ oúnjẹ sílẹ̀ Bùkúnmi <laughs> eh, let me tell you sórí Yorùbá ní ọ̀lẹ́sùn lọ́rí tá a rẹ̀ là ń lọ fún let me tell you èmi ni mo bí ẹ ìyá ẹ̀ tó dẹ̀ bí ẹ fún mi náà nìyẹn kì í ṣe pé mo hate ẹ àbúrò pé mo hate ẹ ni kì í ṣe pé mo hate ẹ the best ni mo wá fún ẹ nítorí pé tí o bá sí the best wo ọjọ́ ọ̀la yọ̀ọ́lẹ̀ fún ẹ o ọlọ́run jẹ́ kó yọ̀ọ́lẹ̀ fún ẹ you understand what I'm saying sori tá a bá tó ẹ bó ṣe yẹ ká tó ẹ gbogbo nǹkan pátápátá ó máa di tẹni ẹlẹ́ni ni o ọlọ́run dẹ̀ ń jẹ́ kó di tẹni ẹlẹ́ni ọlọ́run dẹ̀ ń jẹ́ kó pẹ́ kó tó yí ẹ̀ now adẹ̀ ń sọ fún ẹ pé wọ́n ń ṣe báyìí wọ́n ń ṣe báyìí wọ́n ń ṣe báyìí the next thing kó máa kó oúnjẹ lọ yíwọ̀ ẹ̀ padà o kò sí anybody tó lè bẹ sòótọ́ ọ̀rọ̀ ju àwa parent ẹ lọ you just have to change for better o ti gbọ́ tara ẹni mo ń sọ fún ẹ o tara ẹni mo ń sọ fún ẹ o ọjọ́ ọ̀la ẹni mo ń sọ fún ẹ o. I wish you the best. Thank you, sir. tó bí bá ń gbìyànjú ẹ̀jẹ̀ níwọ̀ torí ìgbà ò tó lọ bí òrèrè o. Hello ọ̀rẹ́ bó o ni wo mo ti fẹ́ wọnú ìlú báyìí o mi ò ní pẹ́ dé ibi junction yẹn mọ́ bẹ́ẹ̀ ni ah, gbogbo bí mo ṣe ń wò káàkiri gan ó jẹ́ kí ayédire ti <laughs> yí padà jù báyìí lọ <laughs> ah ok ok èmi máa pè ẹ́ tí n bá ti dé junction yẹn máa pè ẹ́ all right ok ayédire. Ah, ah. Hey, dearie wọn bá wọn ṣàwọn olówó iná. ọ̀rẹ́ ó serious o gbogbo ẹ ti dá ẹ dáhùn báyìí ah, àmọ́ ọba rí ọba họ o ah, ìgbé àfiwé. ta ló wá wà lórí ìtẹ́sìn. aráàlú òyìnbó kan ni wọ́n gbé síbẹ̀ jàre ṣe mọ̀ fáwọn bàbá wa ẹnu wọn ti jẹ́ dòdò wọn lè so dòdò mọ́ hmm. òun lọ gbé síbẹ̀. iye mi is a good thing though nǹkan tó dáa ni kí ẹni tí ó lajú kó wá jọba irú bẹ́ẹ̀ á kó ọ̀làjú àti àwọn mèremère aládùn mi àtòkò wọnú ìlú. kó ń dídò pàdí mi àjùmọ̀ bí òun àkàn tánù ẹni tọ́lọ̀ bá rán síyàn nìkan ló ń ṣèyàn lóore. yorùbá hmm. téèyàn bá nífẹ̀ẹ́ lu ẹ̀dẹ̀nu lẹ́yìn tó ti kàwé nílùú òyìnbó tó ti lọ káàkiri ah, wà á tún wá wálé wà á lè gbé sórí òye kan tí ọba nífẹ̀ẹ́ ìlú ẹ̀ kò ní ṣe bẹ́ẹ̀ mi ò ní parọ́ fún ẹ. Ah, èrò tiẹ̀ nìyẹn ṣá àmọ́ má gbàgbé pé ọmọ adúláwọ̀ ni ọ́ dúdú ni ọ́. kí nìyẹn wá ní ṣe. ó ṣe kókó. kò ní kankan ṣe tí ò bá láìkì ìlú ẹ̀ kò ní wá jẹ oyè kankan nínú ìlú yìí. ìbídùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ rọra o. báwo ni dẹ. Ah, dúró ṣé kò ń ṣe arẹwà tó ń sọ fún mi pé. ẹ̀rù náà. àmọ́ ah, ti sọ̀rọ̀ ẹ̀ dànùdànù. Bankole Ọlátúbọ̀sún lórúkọ tèmi. ibi dùn akínwọsí ti Ah, nice to meet you. Fiancé mi nìyẹn. Ah, ooo, ìmójúlẹ̀. Ẹ báwo ni dẹ? èmi ní kí n sọ fún ẹ tẹ́lẹ̀ tó mọ̀ pé iṣẹ́ alẹ́ lóní tó bá ti dàárọ̀ lákùtù mò ń jí lọ sékòó ọ̀rẹ́ mi ó bá mi rí iṣẹ́ kan tí màá ṣe lẹ́kọ̀ọ́ mo dẹ̀ ní láti mójú lọ sọ́jà fúnra mi kí n mójú ajé kò ní sọ òun náà ló máa gbé mi lọ. Mm-hmm. sori mo ti ní mi ní ìgbé lọ tẹ́lẹ̀ àmọ́ nígbà tí mo wá rí ẹ tí mo wá rí ohun tó sọ pẹ̀lú rírí tí mo rí ẹ tán bára wọn mu màá gbèdé o oh, ní choice <laughs> o oh, ní choice tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ah, ọ̀la náà ni màá padà kí n kọ yọjú sùn wọn màá tẹ̀ padà lọ́la ó láì kojú nǹkan ló máa gbé mi padà. Hmm. owó bá ti sọ náà nítorí tiẹ̀ màá ṣe fún un. bẹ́ẹ̀ni <laughs> bẹ́ẹ̀ni. ṣé máa ẹ eh, ìyẹn náà wà òkè ẹni ṣonú ilé àwọn aha ah, ọmọ ah. ilé kí ni. òní mi ò fi ṣeré ah, mo láìkí ẹ bá jẹ mo gbà fún ẹ mo gbà fún ẹ ṣe pẹ̀lú one trip mi ò mú sàárì mi ò mú sàárì yà jẹun mo gbà fún ẹ eh? mo gbà fún ẹ. Eh? <laughs> tí èèyàn bá rí onílàkàyè èèyàn kọ́kọ́ máa ń mọ̀ pẹ̀lú appearance báyìí nínú sọ̀rọ̀ sí wàá tún mọ bó ṣe ní làkàyè tó bó ṣe ń sọ̀rọ̀ lọ látẹ̀kan tó ń sọ̀rọ̀ bọ̀ mo ṣàkíyèsí pé ẹnìkan tó máa ní làkàyè nìyẹn. thank you very much ìyẹn ló máa fi mọ̀ pé ẹni tó jẹ́ ìyẹn Yorùbá ń papọ̀ náà fi sọ pé ìrínisí òun ní sọ ní lọ́jọ́ ó ṣe gan thank you very much ọkàn mi balẹ̀ lórí nǹkan tá a gbé fún ẹ ọlọ́run adé fún ẹ ṣe thank you so much. Yes, sir. Um, Bukumi. Yes, mommy. Um, do you think you'll be comfortable around him? ṣe question yẹn necessary ara nǹkan tá a máa ń jà fún nìyẹn kí ló ṣe máa máa bí tó bá wà comfortable tí ó bá ok kó sọ pé òun wà comfortable nǹkan kí ló fẹ́ ṣe tíjà ẹ̀ ni ó gbọ́dọ̀ wà comfortable pẹ̀lú nǹkan tá a fẹ́ kó lọ ṣe right àṣẹ la máa pa. mo understand nǹkan tẹ́ ń sọ but then again obìnrin ló mọ mi náà mo ní láti mọ̀ bóyá ara ẹ̀ máa balẹ̀ ní pẹ̀lú ọkùnrin. àǹsọ so ọmọbìnrin ẹ̀ ṣe ilé ọkọ lání kó lọ ní àbí ilé ẹ̀kọ́ àbí kó yàtọ̀ síra wọn come on. ẹ mọ́ mi ẹ tẹ̀ fi ọkàn yín balẹ̀ mo fẹ́ assure yín pé ó máa pass exam ẹ̀ nítorí pé um, over forty students ni wọ́n ti kó wá sí ọ̀dọ̀ mi gbogbo pátápátá dẹ̀ ló pass. very good ẹjọ o ẹ mọ̀ pé ojú kan ẹ̀pá ojú kan èrè ni kò kí n kó lákàtà mi o mi n fẹ́ filẹ̀ that's the truth but um, that day o. nǹkan tí yẹ ẹ sọ ara àwọn kan tá a fẹ́ gbọ̀nù lára ẹ̀ nìyẹ ẹ sọ. ó dà mo ti gbọ́ àti pẹ̀lú mo máa nífẹ̀ẹ́ sí pé kó wà lọ́dọ̀ yín tó máa fi parí exams ẹ̀ ìdí ẹ̀ ni pé yes ìdí ẹ̀ ni pé ṣẹ̀mọ̀ tó bá ń rìn káàkiri tó ń ṣeré kiri ní gbẹ̀yìn kò ní concentrate sí i ó kàn wù báyìí ni mi ìfẹ́ nǹkan tó máa distract tó bá wà lákàtà yín ojú yín á tó dáadáa ṣe mọ́. ó bí bá ń gbìyànjú ẹja yíwọ́. nǹkan tó ń sọ fi taratara yé mi. ok ẹ jẹ́ kí n tún gbé bàbá ẹ̀ sá kọ́ tí mò ń try láti sọ ni pé ṣẹ́rí tá a bá ní kí ọmọ yẹn lọ máa gbé ọ̀dọ̀ tíṣà ṣe ló máa dàbí pé a tún lọ fi ọmọ yẹn a lọ fi ṣọmọ ọ̀dọ̀ ni. wà thank you sir ṣe rí tíṣà tá à ń sọ̀rọ̀ pé kò tí ì níyàwó ó ń dágbé ni bachelor lásán ni òun àti nọ́ọ̀sì gbètùwé kan ni wọ́n lọ́jọ́ máa ń gbé so tá a ní kí ọmọ yìí kó lọ máa gbọ́dọ̀ gòkè definitely ọmọ yìí ló máa máa fọṣọ òun ló máa máa ṣóúnjẹ a tún fẹ́ máa sùn síbi tí tíṣà náà sùn sí tí mo dẹ̀ fi pé ó ó ó dangerous ìwé la ní kó lọ kà gbogbo ìwé tó bá kà gan nígbà tán bá fi ṣẹ́ pa lórí ìwé yẹn gan ò ní dúró lórí ẹ̀ so èmi ò bá suggest pé ká ní kẹgbà ibì kan fún tó wà òkè kẹbà fọ́nìṣẹ́ tó jẹ́ pé tó bá ti ń kúrò nílé a lọ tó bá ti ń kẹ́kọ̀ọ́ tán lọ́dọ̀ tíṣà a padà sílé so á tiẹ̀ lè ní concentration lórí gbogbo nǹkan tó kò ní di pé ó tún kàwé tán ó tún lọ ó tún lọ ń fi gbogbo ẹ̀ ṣiṣẹ́. Hmm. you have a point there. yes sir. kó máa di pé asọmọdé housemaid. bẹ́ẹ̀ni sá. ọ̀rọ̀ ọmọdọ̀dẹ̀ kọ́ là ń sọ yìí. ọ̀rọ̀ kọ́mọ kàwé kó pass. bẹ́ẹ̀ni. all right you have a point bá ṣe máa ṣe náà nìyẹn ah, oh. jẹ́ kí n lọ conclude pẹ̀lú ẹ. all right sir all right. okay sir. ìyẹn ti yanjú bẹ́ẹ̀. So this is a blue shirt you requested. And the gym, Actually. Oh my goodness. Oh, I love these jeggings. Mm -hmm. And a few other ones. Meanwhile, um, on the wedding, do you still need more? Um, yes. <laughs> okay. Um, any color specification? Oh, white. You know I love white. Yes, ma'am. I'll do as you please. Thank you, mommy. <laughs> I love you so much. I love you too, my darling. You know, I always love you. And you know, I love you more. <laughs> oh, mommy, you bought me glasses. Yes, oh, I did. Oh, my goodness. Wow. Mm -hmm. I mm-hmm. love this. Lovely. <laughs> okay, um, try a wo àwọn aṣọ yẹn kó wo tó like nbe um um anyone tí ó bá ti size mi a máa ní láti dá wọn No, we don't have to. You, you can just look for someone to give them to. Oh, mommy, I love it so very much. You. Thank you, thank you, thank you, thank you, thank you. <laughs> you know your happiness is my joy. I know. Mm-hmm. <laughs> That's my mommy. She only loves somebody. Um, sure. All right, darling. Have a sound sleep. You too, mm-hmm. mo rò pé tó bá ń bọ̀ wá máa gbé kún mi bọ̀ ni. ó jẹ́ kí n gbé wá ni àmọ́ ọ ní kí n kọ́kọ́ bá gẹ̀ẹ́tì ilé tí mo bá ti wá gẹ̀ẹ́tì ilé fún tí mo ti ríbi tó máa gbé máa bá kó àwọn ẹrù díẹ̀ síbẹ̀ máa ṣẹ̀ṣẹ̀ wá máa gbé òun wá. àbọ̀sì ah, nǹkan tèmi àti dájẹ́ ìjọ sọkọ yẹn yọ̀wọ́ lọ́dọ̀ mi ló máa gbé. kí ni ọdún ẹ ẹ odindi ọmọ ah, ah. obìnrin lọ́dọ̀ géńdé irọ́ ni wọ́n ṣe mistake ni o wọ́n ṣe mistake ni o torí gẹ́lẹ́ bó ṣe lọ lọ́n ṣe iyèméjì ó mọ́mọ́ yẹn ikán rẹ̀ rí màní ìyàwó kẹta ni bàbá yẹn ní kó tó rí pó bímọ yẹn òun nìkan dẹ̀ ni láyé àti lọ́run àtúbọ̀sùn ṣé kò ṣe kó lọ bà mí jẹ́ mẹ́ o torí fúnra wọn lọ sọ pé kó máa gbé ọ̀dọ̀ mi all of a sudden tó wá change pé kó máa gbọ́dọ̀ mi yìí mọ́ ṣé kò ṣe kó lọ bà mí jẹ́ mẹ́ o. èmi kẹ bàjẹ́ kẹyìn bẹ́ẹ̀ jẹ́ kódà wọ́n ní eh, táwọn bá lè fọmọ yẹn sọ́dọ̀ ẹ̀ kí kò ṣe kí n advice àwọn àbí káwọn fi kámẹ́rà sọmọ yẹn lára ni àbí káwọn ní kọ́lọ́pàá máa tẹ̀lé kiri mo wá ah, ah, pé ah, ọ̀rẹ́ mi ò máa ń ṣe èèyàn bíbàjẹ́ tó tó yẹn lọ́wọ́ ara tiẹ̀ ó ṣe kinní náà bọ̀ kò ń ṣe bí. bíjàjẹ́ tó tó yẹn bọ̀ ó bàjẹ́ díẹ̀ túbọ̀ sùn ẹ jẹ́ ká máa túnra wá ṣe ń ta mo tún ẹ ṣe. ó tún mi ṣe. mo tún ẹ ṣe. wá jẹ́ kí n sọ fún ẹ wo kò ná mi kankan o bọ́mọ wá kí ni owó ló ń ná ni torí kò lè wà lọ́dọ̀ mi ṣé kò ní jẹun ni eh, inú owó tó bá eh. san fún mi náà ni màá ṣáà ti tọ́jú ẹ̀ kò sí wàhálà eh, mi ò kò ń ṣe big deal fún mi náà. ó dà fún faction méjèèjì báyẹn kò yé tó tún wá rí ilé fún. Hmm, mo ti rí ibì kan àmọ́ kò tí ì tẹ́mi lọ́rùn tó wọ́n á wò pé bóyá kó bá mi bá ìbídùn sọ̀rọ̀ bóyá ọmọ pé nọ́ọ̀sì àwọn tó júbọlé ni á mọlé tó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀yin ò lè máa bẹ bá sọ̀rọ̀ hmm. mo tẹlifóònù nọ́mbà ìgbọn kí wọ́n fúnra ẹ pè é ó máa take it serious ju dèmi bá bá sọ. kí n kúkú pé direct kí n máa. a ah. take it ah, serious jẹ́ fún ẹ nọ́mbà ẹ̀ ọmọ O ẹ̀ lórí. gbogbo ọgbọ òye ó gbẹ̀rù ìjìnlẹ̀ ká má bàa jẹ̀bi ọgbọgbọ ọgbọ òye ó gbẹ̀rù ká má bàa jẹ̀bi. ìdálé ìfẹ́ torí. ẹ mọ owó lẹ ẹ káàbọ̀ ẹ kú rin o sọkọ òjé po sálàáfíà lẹdẹ ẹ kú rin o ṣé dáadáa lẹdẹ ẹ pẹ̀lẹ́ ọkọ mi. ìyá àgbà ń kọ́ mà. Ah, màmá mà ti lọ sókè odò ń bẹ̀ wọ́n láwọn fẹ́ rè rí ìyá láláró àmọ́ bẹ́ẹ̀ bá ti wá kẹ́rù dé ìyàrá ń ti wà ń ṣí sí sílẹ̀ èmi ń rè rí ìyà ń sálẹ̀ ìní dé ó dà kò sí wàhálà mọ́. o ẹ ǹlẹ́ uncle Túbọ̀sùn ẹ fọ́ ní ìṣá o kí ló dé tẹ́ ẹ sọ fún mi pé a máa kọ́kọ́ yà ní family housing kẹ́ tó lọ drop mi sí ilé ọ̀dọ̀ mi at least má ti ra bread àti ìyákàbọ̀ ọmọkulé dání so that má lè fáwọn màmá. clown ni ẹ seriously you're a clown sórí <laughs> iṣẹ́ ni mo wá dọ̀dọ̀ yín nígbà yẹn mm-hmm. mm. this is your home. what? Yes. What? Yes, this is your home. why, why now? That's a very big question. Shuri, irú àwọn parent ẹ̀ mọ̀ pé ọmọ tí a bá kọ́ òun ló ń gbélé tí a bá kọ́ tán tíwọ náà bá mójútó ẹ̀kọ́ ẹ̀ tó kàwé tó dẹ̀ pass exam ẹ̀ bóyá wàá change perception wọn nípa ẹ̀ torí ẹ̀ lọ́n ṣe wò pé táwọn bá mú ẹ kúrò ń sàkà ní àwọn irú bíbá ètò wáyé o ò ní yayọ̀ tó máa fọ́ ẹ lórí wàá lè kọjú mọ́ wẹ̀ wàá dẹ̀ lè pass exam ẹ̀. but kò yẹ kó jẹ́ irú condition báyìí ẹ eh, báwo lẹ ṣe máa gba irú ilé báyìí fún mi èmi nírú inú ilé báyìí èmi pẹ̀lú àwọn ìyá àgbàlagbà nínú ilé. ọwọ́ ara ẹni la ń tún ara ẹni ṣe ìwọ náà túwọ̀ ẹ ṣe tí ìwọ náà bá ti ṣe báyìí sìn tó pass exam yẹn wàá change thinking àwọn parents ẹ towards them gbogbo ìtókù bá di story so All I'm going to tell you now is for you to face your studies and make yourself proud and make your parents proud. Okay. Èmi èmi ní láti máa lọ sí so arrange ara ẹ kó dẹ kó take care rẹ. Tó bá nídìí nǹkan béèrè lọ́wọ́ àwọn ìyá yẹn epo nǹkan kan. kùn mí. sá. sori kò sọmọ tí ò lọ́pọlọ bí ọmọ yẹn ṣe ń gbà lu ọpọlọ ẹ òun ló máa ta ṣé you understand for example kí n máa kọ ẹ ń ṣẹ́sìn kó dẹ̀ jẹ́ pé òun ronú pé bí ń pa ẹ́ ṣé mo pa àwọn Yorùbá sọ pé ebi ò kí ń wọnú kọ́rọ̀ mi wọ̀ jọ torí Ọlọ́run ìwé tí mo ń kọ ẹ ń tàn tẹ́bi ń pa ẹ̀ ṣé o máa yí ẹ kò lè yí ẹ so ìtumọ̀ ẹ ni pé concentration ó máa ta ṣé o understand kò sẹ́ni tí ò lè mọ̀wé kò sí èmi tó ń wò yìí mo ya olódò paraku gan tẹ́lẹ̀ mo ya olódò táwọn òbí mi àmà sọ pé ṣé wọ yìí lè kàwé láyé ẹ̀ ṣá ṣé wọ yìí lè fi jẹun láyé ẹ̀ ṣá ìyẹn gan ló challenge mi pé ìwé yìí màá dẹ́ mọ́ èmi rẹ̀ lè ní o bó tilẹ̀ jẹ́ pé mi ò ríṣẹ́ ṣùgbọ́n I have the weapon that can make me face all the challenges of life which is education. Kúnmi now mo fẹ́ kó ríra ẹ bíbà tó yẹ pé wọ́n á sọ ẹ́ sínú abúlé kan tí ò sí life àbí pé ọmọ olówó ni mímí ò lè ṣe báyìí no drop all that checking mind ẹ wà open ní determination yẹn pé ìwé yìí sẹ mo máa mọ̀ ọ́ bẹ́ẹ̀mi àti ẹ bá ṣe lè achieve nìyẹn so are you ready. I'm ready, sir. Fantastic. Thank you very much, my sister. Now, so èrè ìfẹ́ everything la fi máa kà ló dẹ̀ máa yí wa ibi tí o bá ti yí ẹ ṣáà kọ́ bá pé ah I don't understand this máa break it down for ẹ interest ẹ in that thing ló kọ́kọ́ matter okay. all right sir. so so jẹ́ ká bẹ̀rẹ̀ láti eh, ibi further mathematics ṣé o ní textbook kankan lórí further mathematics. Um, mi ti ra any textbook. Oh. yóò sá ni ntọ́lọ̀ múnú ọlẹ́ náà ní ìsìn látẹ̀kùn kéèyàn wọlé kó má bóde mọ́ wàá jọ kọ́ ta báyìí. kí là ń ṣe ń bí. èmi ń ṣọ́kọ̀ ni ẹ̀yin ọmọ pé àwọn ọmọ burúkú sí ni wọn ò béèrè kọ́kọ́ ọkọ̀ tán fi ń yọ bátìrì lọ ah, wọn lè gbé èèyàn lórí di. ó dà bẹ́ẹ̀ ẹ wo. mo lọ yà. ìlọ ti yá ń tèmi nìyẹn. ìlọ yá. bẹ́ẹ̀ ni. dákun báwo sì ni sọmọ ní yàtọ̀. Ah, ó sì yàtọ̀ o ó ti yàtọ̀ nǹkan ti yí padà ọmọ ohun ti ń mọ̀wé. kò lè mọ nǹkan kan àbọ̀ ọmọ tèmi ti rí tẹ́lẹ̀ kọ́ ah, ah, kò lè mọ nǹkan kan. kò ń ṣe bíi tìlú àwọn ṣẹ́ẹ̀rì tán bá mú ẹni tó rí ẹ̀ ti dọ́ta tán láti bíi tán bá mú délùú àwọn tán mú dọ́dọ̀ rẹ mi o amọ̀wé tẹ́ bá ń wùyìn tẹ́ lẹ́ sì fẹ́ kàwé o tẹ́ fẹ́ kàwé bí n bá mú yín débẹ̀ ẹ mọ̀wé. ẹ mọ̀wé bẹ́ẹ̀ ni. mo lè àwọn ah, ti parí kò sí wàhálà. a sọ̀rọ̀ torí mo fẹ́ kàwé hmm. ah, mo fẹ́ ṣòṣèlú. ẹ̀yin ah, gómìnà ẹ fẹ́ ṣòṣèlú. wọ́n gbà kò ti gómìnà. a ó ti parí kódà <laughs> àwọn tí wọ́n vóòtì fún yín kódà. wọn ò ní eh, pọ̀ wọn á pọ̀. Tá, bẹ́ẹ̀ ni kí ni. Ah, bẹ́ẹ̀ ni náà ah, wo olówó ṣòro gbogbo tán ìyá ló ń jọmọ tálákà sórí <laughs> ayé ta wà nínú èyí kò dúró lásán ìyẹn gan-an ló ṣe jẹ́ káwa ta wà nínú ayé ká má sùn nítorí ayé fúnra rẹ̀ gan-an sùn sórí ọjọ́ tí mo ti kọ́kọ́ fojú kan ẹ̀ ni mo ti mọ̀ pé mo máa ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ bí ìwọ ṣe wà ń sìn kò ṣọ̀fẹ́ ni ìwọ wà èmi tó rí i ah, ìṣòro owó lèmi wà á <laughs> bàbá mi kan ló máa ń kì báyìí wọ́n á ní akẹ́yìn sọ̀rọ̀ tí ò lówó nu sórí ìwọ jọ̀ọ́ má gbé mi yà káàkiri eh, rigmaro lọ gbogbo orúkọ bẹ́yìn má gbé mi yà káàkiri ìwọ kò sọ fún mi pé o ti gbọ́ fàkátì ló bá tán. <laughs> jọ kí ló fún ẹ ní impression kí mo ṣe lè ṣerú nǹkan bẹ́yìn. <laughs> nǹkan tó mú mi rò pé o lè ṣerú nǹkan bẹ́yìn nǹkan tó mú mi rò bẹ́ẹ̀. Mm. ìṣòro owó ni. bẹ́ẹ̀ni. ọmọ bá tẹni tí ká ṣe àwọn ikún àjẹjọ gèdè pọ̀ káàkiri ọpẹ́ òyìnbó fìdí dùn ṣẹwà ẹran rẹ gbégbé jẹ. lórí wọ ibi ló ń gbé ìgbà tó bá wọn ìlú lè sùn lọ bí tí bá wò ṣé bí o sọ pé o kàn fẹ́ yọjú sí ọmọ ọ̀gá ẹ̀ tó ń rán ẹ sí ni. yọjú sí ni kọ́kọ́ sórí gbogbo bí fóònù mi ṣe ń dún látàárọ̀ yẹn ọ̀gá mi gan ló ń pè mí so mo gbọ́dọ̀ tètè lọ ni mo ti ń pẹ́. ó ṣe pé ẹ pé ẹ tó o ṣáà gbé iye dè ló dáa ó lè lọ o bọ́ọ̀lù ṣe máa lọ bẹ́ẹ̀ yẹn sí mi ṣì rò pa ṣe máa ṣọwọ́ méjì sí. ṣe sùúrù ṣé bí mo ṣe ń bọ̀ lọ́tún la. àyàn ọgbẹ́ ajá dùn báwo lèmi ṣe máa mára dúró títí láti sìn títí di ọ̀túnla o rò pé oyinsi bẹ́ẹ̀ ni ṣé bí wọ́n ló fi tọ́ mi lẹ́nu wò o tún wá fẹ́ máa gbé sá fún mi. wo bá ìwà ti ní ah, ah. lọ́jọ́ kí ló máa ń ṣe é nu. wọ́n ah, á lé mi lẹ́nu ṣe o. ayé. èmi. ẹ wọlé. Hmm? báwo ni yéé pa. kókó túbọ̀ sùn ṣé kò sí. o mọ́tò màá lórí déédéé develop fault mo á wò pé tí mo bá lọ ní kí n máa gbé lọ bẹ́yìn tílẹ̀ ti ṣú tó lọ jù bẹ́yìn lọ lè lonely road èmi nìkan ó máa dangerous mo ṣe tán padà ní ẹ pé kí n kúkú wá sùn tílẹ̀ bá mọ́ a máa wá máa ṣe yanjú ẹ̀. Ah, àyà mi lè ti kọ́kọ́ já. àbà kò sí problem kankan. ṣé ẹ ṣáà ti pe dáàdì so that ọkàn wa lè balẹ̀ náà. ah no mo ti ṣàlàyé fún wọn wọn ti ní kò sí problem eh. mo ti ṣàlàyé fún wọn. ṣé wàá ní kẹ́ kọ́kọ́ wá yọjú sí mi ni kẹ́ tó máa lọ sọ́dọ̀ rẹ̀ yín. Ah, ọ̀dọ̀ rẹ̀ mi kẹ́ <laughs> ibi mà ní máa sùn iyàrá kó tó kó mà gba ó gba ogún ọ̀rẹ́ <laughs> ní máa sùn. ibi ìbàlẹ̀ fẹ́ sùn. ẹ hmm. ló eh, ti ń kún mi ó dáa ń gbà náà ẹ jẹ́ kí èmi kúkú bọ́ sí ibi báyìí so that ẹ̀yin yẹn máa sùn sórí bed. àbọ̀ kò ní ìdí ògùn ara ah, ẹ̀ ń sìn kù ló tán ilé tó yẹn àjọ máa sùn orí bẹ́ẹ̀dì ni díẹ̀. Ah, ah. Hmm. díẹ̀ àbí kí lè sọ̀n sìn. yes now ṣé ìwọ ti gbàgbé pé ẹ̀gbọ́n àtàbúrò ọ̀rẹ́ sọ̀rẹ́ bàbá àtìyá di ara wọn náà jẹ́. ẹ ti fọ́ ní jù. bóyá kí n lọ máa ṣe kọ́mẹ́dì rẹ̀ ibi ni wọ́n sùn jàre. ẹ pẹ̀lẹ́ ok ẹ ṣàbọ̀ bàtà kẹ bọ́ gbogbo aṣọ tẹ kó sí i ṣe mú pj dání ṣá. a bí máa ṣe sùn ilé tí mo. ẹ pẹ̀lẹ́ ẹ gbórí ẹ jẹ́ kí n bá yín ṣe. Mhm. ó ti dáa wọn. nítorí kí ló ń ṣe báyìí sí kí you lied to me you are a liar. didn't lie to you. ṣé torí nǹkan tẹ́ fẹ́ ṣe fún mi lè ṣe parọ́ fún mi pé mọ́tò yìí bàjẹ́ sọ́nà. mọ́tò bàjẹ́ lóòótọ́ mọ́tò bàjẹ́ lóòótọ́ mo ṣe nǹkan tí mo ṣe nítorí pé mo nífẹ̀ẹ́ ni kò ń ṣe nítorí pé mọ́tò bàjẹ́ nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ méjì ni lórí mo nífẹ̀ẹ́ ni mo ṣe ṣe sí wo látọjọ́ tí mo ti ń bá àwọn parent ẹ̀ ṣiṣẹ́ ni mo ti máa ń rí ẹni mo ti mọ̀ pé ọmọ tí mo nífẹ̀ẹ́ yẹn but ah, ṣùgbọ́n kò easy náà ni kí n máa forí lako every week màá máa lọ màá máa bọ̀ kò easy mo nífẹ̀ẹ́ ni mo ṣe ń ṣe náà. so gbogbo nǹkan tẹ ṣe ń sìn torí pé nífẹ̀ẹ́ mi ni. bẹ́ẹ̀ ni náà. ó dẹ̀ dá yín lójú. Ah, ah, I am very sure. you need láti sunkún. Hmm, that's my girl. okay nísìnyí tí. Um, àti ìyanjú yẹn ṣé a lè ṣe you know like um, ẹ̀ẹ̀kan sí you know gẹ́gẹ́ bí tọkọtaya. <laughs> ẹ̀yà sùn padà òun máa ní láti tọ́nà wá fèsì ọ̀hún yẹn èmi máa lie down sí ẹlẹ́yìn. ẹlẹ́yìn ni. Oh, uh. I'm asking you kí ló ń ṣẹlẹ̀ gan what's happening. kí ló mean by what's happening kí ni nǹkan tó wá fún lọ́rọ̀ ẹ̀ òye mi. Oh. ẹ tí mo fi bísí ní ibi iṣẹ́ àbí tó fi ń pè mí ní ẹ̀mẹ́sàn-án mẹ́wàá tí mi fi fowó mi sí oúnjẹ wá fún ẹ mọ́ àbí tí mi ò fi wá bẹ fọṣọ ẹ ní wíkẹ́ndì tí mo fi wà ní ilé àbí tó fi ń pe fóònù mi tí mi ò fi gbé nítorí pé mò ń sùn tí mo ṣe night àbí tó fi pè mí kí n wá sùn tí mo sọ pé mo ní emergency ewu gógó ni. all of the above ni yes ebi ni all of the above nítorí wọ́n ní ajá tó bá rí ni tẹ́lẹ̀ tó ń jù tínú ẹ̀ ń dùn tó ń fò mọ́yàn all of a sudden tó dẹ̀ rí ni tó bẹ̀rẹ̀ sí ní gbó ó yẹ ká mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀ ni mm. yes nǹkan tó ṣẹlẹ̀ yẹn ni mo fẹ́ mọ̀ mo fẹ́ gbọ́ o. ó dáa o uncle ẹ máa ní láti yẹra fún mi díẹ̀ ẹ fún mi ní spares. mi ò understand. ẹ wọ màá explain fún ẹ sórí gbogbo romeo and juliet ti dìdìrẹ tèmi àtẹjọ ń ṣe à nílé continue ó ní láti fún mi ní space because mo kàn notice wípé o kàn ń choke mi. ẹ̀ẹ́n nǹkan tó fi ń ṣọkọ ìyàwó gan o ò ní o ò mọ̀. ìbídùn. kí ló dé ojú òtí ẹ̀tí ẹni èmi kan náà ni màá kó rẹ ṣe tí màá kó ra yàgò lọ́nà màá máa mú owó ọkọ àmà fi ṣe ọbẹ̀ falẹ̀ àmà fi ṣètọ́jú àlè ah, ah, ibi náà ti ń ṣerú ẹ̀. jọjọ tuntun Ọlọ́run jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ ẹ ṣé òwò lálẹ́ ni. ah dáadáa rẹpẹtẹ tó pọ̀ gan tiẹ̀ ni sọ ìwọ mọ̀ ìwọ mọ̀ polówó ló ń ṣọkọ ìyàwó ni òkè gbọ́n rí dá máa ń kọ ni if you don get money hide your face ah ẹni tí ò lówó lọ́wọ́ tí ó bá yẹ pé kàtí ẹ̀ ní ìlú gan ni mo gbà lóṣù tí màá raṣọ sí ẹ lọ́rùn màá rago màá ra bàtà màá tún bá dáná fún ẹ nínú èlò ó yẹ ká láti fún ara òro fún ẹ nìyí ah. ah, nítorí kò fi ronú ló fi ló fi ń jẹ gbogbo ẹ̀ sápò nìyí àwọn burú o ó ti yé mi iṣẹ́ níṣẹ́ ó ti yé mi mrs small doctor ó ti yé mi ṣe ti gbọ́ thank you very much Your pass rẹ̀ bomi kọjá. Ah, ó máa ó máa di wàhálà o. èmi ò fẹ́ rú àrùn ìtẹ̀nu. ó máa di wàhálà. láti rú àrùn ìtẹ̀nu máa ti ní kó work out pẹ́sẹ́ ta ni. iye ò lè possible. èmi ò tiẹ̀ ní ṣe bẹ́ẹ̀. iye ò tiẹ̀ lè possible nínú ilé yìí. omi kò lè possible. kò lè possible. ilé o bá mi sanwó onímìrì ni. ilé inú ilé yẹn ni but mi ò lè work me out of this place. ó jẹ́ rọra wọ́n lu ẹ̀ wọ́n bí ẹ̀ àwọn ta ni àwọn èwo. àwọn ta ni. ó mọ àwọn tí mò ń fẹ́. àwọn ah, wa pa mí sínú ilé yìí mo fẹ́ kọ́ wa pa mí bíbáyìí. bọ́sùn túbọ̀ sún. yes ma'am. ma. báwo ni. àdúgbò. so owó yẹn ni bá mi ra àwọn electronics yẹn fún. ok so èyí tó bá kú bá mi kó fún. ọ̀dà then bá mi gbé fóònù yẹn náà fún. Ah, um, ọlọ́run á jẹ́ kí ẹ jèrè ọmọ náà eh, eh, wàhálà yóò ní sásán lórí ẹ but um, títí fóònù yìí ó ń ṣe mí bákan lára ó wà delicate. Hmm. kí ló Mm nǹkan tí mo rò ni pé ẹ mọ̀ pé ọmọ ta ní kó lọ kàwé ni pé kó lè ní concentration lórí kó kàwé kó dẹ̀ ṣe exam kó pass ẹni tí yàn bá tún ti gbé fóònù lé lọ́wọ́ distraction burúkú ni ẹ̀dẹ̀ mọ ọ̀rọ̀ fóònù nísìnyí pẹ̀lú gbogbo àwọn kíní social media tó máa ń ṣe yẹn kán lọ facebook kán lọ whatsapp kán lọ instagram gbogbo kò ní jẹ́ kó lè concentrate lórí ìwé ìwé dẹ̀ ló jẹ́ kó kà kó lè pass exam ẹ̀ ẹ̀ báyìí kó má tún jẹ́ pé nǹkan tó ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ló tún máa repeat ara ẹ̀ Eh, èmi náà wò kí mo fẹ́ kó concentrate ní tó bá ní gbogbo nǹkan tó fẹ́ kó má jẹ́ pé ó ní nǹkan kan tó máa lack tá a tún máa fojú wá káàkiri tó máa tún di pé kò tún ní kọjú sí rẹ̀. kò mi ò fi òpó jẹ́ kó lack anything ṣẹ́rí kí gbogbo wa pawọ́pọ̀ ká fi jẹ́ kó progress òun náà ni ó ṣe kókó so ẹ jẹ́ ká ká ká fi fóònù lẹ́nu kó lè mójútó ẹ̀kọ́ ẹ̀ dáadáa. Okay, mm. if he says okay, then fine. Oh, all right. Okay. So, I just came n mú fún it's fine, I just came. n mú. So, Kẹ́mi tètè rush down. Tètè máa lọ. Má gbé o. No, ibẹ̀ straight straight up. Ibẹ̀ any mò ń straight. Okay. Tóró náà ti Yes. Ma. àpòṣe níwọ ìbídùn níwọ ah, òótọ́ ni pẹ́lẹ́dẹ̀ tí ó ṣọ̀bùn akitan ní òsínlẹ̀gbẹ́ ilé olówó ẹ̀ mo ṣe gbà ni ah, ó wá sọ̀rọ̀ ẹ̀dá àǹfààní àdúgbò wọ́n jọ máa la ni wọ́n máa la ẹ̀ nílàkulà ó wá wèrè wá sọ̀pà kó sẹ́yìn ẹ̀yin méjèèjì ẹ̀yin ah, ẹ̀ lójú ẹ̀ disappoint mi. Mr. Kí omi Mm-hmm èmi ò ní kó má mìsíàn tó yàrá ah, kí ló ṣe kí ló kàn ẹ́ láwọn táwọn ẹ̀ lọ́mọ ẹ̀ lẹ́nu ni ó wá tó bá fi secure future wa ẹ́ ó wá ń rojọ́ òun rojọ́ sí òun máa wọn ọmọ kéékèèké kan kó wọn jọ ládùúgbò olóhùn tíṣì wọn pé ìwọ jẹ́ tíṣà kí wọ́n fẹ́ fi secure future títí tiwọn jọ torí náà kí lẹ́tì wòrò náà ti secure future èmi àti wọn tọ́jú kí wọ́n tẹ̀ wáyé serious lórí relationship wa yìí ẹ́ máa gbọ́ ọ dání tí bá ní mo lóyún ta ló máa tọ́ oyún mm-hmm. èmi náà ni introduction tó ní ká tẹ̀ wá ṣe òun náà ta ló máa kó wẹ̀ sílẹ̀ <laughs> èmi ni mm, wedding tó ní ká ṣe ta ló máa kó wẹ̀ sílẹ̀ èmi ni abímọ ta ló máa tọ́ ọmọ lọ sí school èmi ni òun ní nǹkan tó fi ń dá sí ìgbésí ayé mi àti ẹ̀. ó ti yé mi wá jẹ́ wọ́n á pariwo lé mi lórí ìsìn wọ́n kò lè work o kó wá bó ṣe máa kó. wo kò lè work láíláí sweetheart mi má dára ẹ láàmú kẹ ẹ. ìwọ náà fẹ́ sọ̀rọ̀. <laughs> ah dandan ni <laughs> mi ìrírú ọlọ́run rí ọ̀pọ̀ ọlọ́ ẹ ti ríbi tó tutù ó wàá fẹ́ bá síbẹ̀ àbí síbẹ̀ kọ́ ẹjọ́ ta ló máa rí ilé ọlá ńlẹ̀ lóòótọ́ tó máa lóun fẹ́ lọ kó sínú ilé ìyọnu ah, ó wá fẹ́ wá fi tiẹ̀ ó fẹ́ wá fi dà nǹkan rú ah, kò lè wọ́ọ̀kì láàrin ìgbà bí mo ṣe sọ fún ẹ. túbọ̀sùn ó ti yé mi ṣe bí wọ́n ní mílíọ̀nìà. èmi rèé. dírẹ́fà di mílíọ̀nìà. bẹ́ẹ̀ni. yúnífọ̀mù náà ló wọ̀ wá yí ó wá bọ́ yúnífọ̀mù gbogbo sálárì ò bọ́ sẹ́gbẹ̀ gbogbo lóbìnrin lẹ́sẹ̀. well let me tell you something. àkọ́tí mo rà fọlá ṣiṣẹ́ náà ló ṣì lọ́wọ́ ẹ̀. jẹ́ kí n sọ kíní kan fún ẹ mo pity yín ni. ṣẹ́ni by the time tíṣọ́ náà bá dé sí yín ẹ ní regret life yín eh. èmi fi yín lẹ̀ eh. <laughs> ìgbà díẹ̀ ló kù eh. tí ẹ ò dùn mí ṣọ̀pọ̀ pé kémi tó fẹ́ ọ̀rẹ́dì <laughs> báyọ̀ ti ṣe tiẹ̀ o ti kúrò lórí èmi sí o tún ti bọ́ sórí túbọ̀sùn wàá pín káàkiri bọ̀ mo sọ fún ẹ pé ojú yẹn àjà ojú yẹn àjà àǹfààní àdúgbò àjọ máa la ni wọ́n la ipa ìgbọ́wọ́ máa lọ járe ìgbọ́wọ́ ah, mo fẹ́ dé mọ́ lówó lówó mi sọ̀rọ̀ tálákà tiẹ̀ lo láìdíà ẹjọ́ irú àìdíà wo nìyẹn. máa lọ. bọ́tà jọ bọ́tà. Ah. Ah. frustration o fẹ́ fi irú situation yóò fẹ́ fi ba fọ́ọ̀nù wa jẹ́ ni kò dé possible tó máa continue níbi tá a fi sí ni. Ah. Mummy. Ẹ ra sir. Báwo ni? Fine sir. Ah. O tún kàwé ni, ṣé bó ti parí exams? Èmi ti rò pé wàá ti lọ sọ́dọ̀ tẹ̀ ni. <laughs> Báwo ni mo ṣe máa travel tí mi ní dágbére fún yín? Ó kàn rẹ̀ mí díẹ̀ láti jẹ̀ta yẹn. Èyí àpẹẹlẹ ṣe tí wàá feel better. Um, mo ti ń get better díẹ̀díẹ̀ ẹ jókòó. ah ok wọ́n ní kí n jókòó. Um, uncle Gòkè báwo dẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀yin àti ọ̀rẹ́ yín. wo yẹ ká mẹ́nu kúrò lórí yẹn fìyẹn lẹ̀ ọ̀rẹ́ yẹn let's talk about something else. mo béèrè lọ́wọ́ yín ẹ ní pé kí n bẹ́nu kúrò lórí ọ̀rọ̀ yẹn mo béèrè lọ́wọ́ ọ̀rẹ́ yín fúnra ra wọn ni ah kí ló kàn mí pé kí lọmọdé mi mọ̀ ah kí ló ń ṣẹlẹ̀ gangan. Kúnmi. sá. má stress ara ẹ lórí ọ̀rọ̀ yẹn rárá ní tí ó dá mi lójú ni pé ìdá ló máa padà pẹ́rẹ́ ẹlẹ́rú oh yes fi òun lẹ̀ filẹ̀ filẹ̀ má wọrí ní tẹ. uncle Gòkè mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín mo fẹ́ dúpẹ́ lórí gbogbo akitiyan yín lórí ọ̀rọ̀ education mi èmi gan ti rí fúnra mi pé mo ti ń improve. kí ló yẹ tó ń ṣe báyìí náà kí ló ń dúpẹ́ fún mi ò like ẹ no ah ó rò pé mo ṣoore fún ẹ èmi ò ṣoore fún ẹ náà mo ṣoore fúnra mi ni because first and foremost mo kọ́kọ́ position ara mi níwájú àwọn parent ẹ yes then nǹkan tí mo ṣe fún ẹ yìí tí mi ò bá jẹ́ lénìí màá jẹ́ lọ́la tí mi bá jẹ́ lọ́la àwọn ọmọ mi á jẹ́ then ó kúkú ṣeé ṣe kí àwọn ẹbí tiẹ̀ kàn ṣoore fáwọn ẹbí mi nípasẹ̀ nǹkan tèmi ṣe fún ẹ yìí ah. bó ṣe ń lọ nìyẹn. ẹ̀yin lẹtẹ máa jẹ lágbára Ọlọ́run. àmín àmín àmín o ṣe gan God bless you. okay Amen. my refresh my memory ìgbà tí ìwé ti mú ẹ lára báyìí sí. ah ó ti mọ mi lára. <laughs> all right o ṣe. ń ṣe báyìí ó rẹ̀ mí díẹ̀ ni. rẹ̀ kí ló ń ṣe ẹ́ gangan báwo ló ṣe ń ṣe ẹ́. orí ń fọ́ mi inú mi tẹ́ ń bì tún ara mi ò ṣáà kò normal. how come. tí kí ni fi ṣe. tó fi lóyún ni. oyún oyún bíi ti báwo ọmọ kékeré ara mi mi ò lóyún o wo dádì ní kémi máa gbé ẹbọ nílé ní weekend tẹ́lẹ̀ ni pọ̀ pẹ̀lú gbogbo nǹkan tó sọ kalẹ̀ yìí mi ò fi pa máa need láti lọ mọ́ ní weekend yìí o a máa need láti kọ́kọ́ wá solution sọ̀rọ̀ tó wà lẹ́yìn tó bá dẹ̀jẹ̀ pọ́yún náà lóní a máa ṣẹ́ ni. mo ní mi lóyún ẹ dẹ̀ ń sọ pé mo lóyún mo lóyún. Ah, o lóyún malaria lásán ni nǹkan tó ń ṣe mí. pẹ̀lú gbogbo nǹkan tó kalẹ̀ mm. malaria ni. a ní mi lóyún ah, ẹ dẹ̀ ń sọ pé mo lóyún mo lóyún malaria lásán ni nǹkan tó ń ṣe mí. malaria ni ní gbogbo eh. symptoms tó kálẹ̀. Eh, ah. ó ti yé mi kò sí wàhálà tá a bá dọ́dọ̀ bí dùn lọ́la àmọ́ òyì tó jẹ. ọ̀dọ̀ ìyàwó rẹ̀ yín. mi ò tún wá ṣe ẹ báyìí. mi náà ni o. Ah. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ onípẹ́ lọ torí pé ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni tó a máa fi dìwọ́ yọ̀ láǹsìn wá tẹ̀ ti gbàgbé pé nǹkan kan ń ṣe gan àmọ́ ìwọ náà ẹ̀kọ́ lélẹ̀ ìmà jẹ fún ẹ ìwé ló yẹ kó wá kàbí ọkùnrin ló ń tẹ̀lé kiri ẹ àbí tíṣẹ̀ mi. àwọn kọ́ táwa ni olórí burúkú kọ́ ọ̀hún ó ṣe tẹ ó dálẹ̀ tán nísìnyí ó fi pápá ó na pápá bora ah, ọlọ́run máa ní fure fún níbikíbi tó bá wà ó ayé ẹ̀ máa bàjẹ́ ni. àbọ̀ wá bá ní ọ̀rọ̀ tó tiẹ̀ fún un lóyún ká kọ́kọ́ yanjú ilé ìnáwó tó dùn ká máa mépele fún yẹn dìde dìde pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ah! kẹsílẹ̀ dìde dìde dìde pẹ̀lú tẹlọ. wàá dako ṣaragiri o onígbà tó kú ẹ mọ́lẹ̀ o pariwo. Ah! ṣaragiri náà kí mo ah, sáwọn tó fẹ́ bímọ ni ṣọmọ fẹ́ jábọ́ ni. ìbáṣepẹ́ olóye ló bí mi ó máa gẹ̀ṣin jáwé ọlá ìbáṣe pé olóye ló bí mi ò máa gẹṣin jáwé ọ̀la bí n bá gèèyàn dé máa pọ̀ káàárọ̀ bàbá mi àjíire bí ṣàlàáfíà ni. àdúpẹ́ ẹjọ́ máa ṣe mo bá Kúnmilé. ìbẹ́ ń lè látànà tí dẹ́rẹ́bà bàbá rẹ̀ ti gbé wá ló ti wọlé lọ tó sì ti tilẹ̀kùn mọ́rí mo tiẹ̀ kanlẹ̀kùn kanlẹ̀kùn kò dáhùn. Ah, kí ló máa ń ṣọmọ yìí Ah, ó sọ fún mi ó lára àwọn òòyà ah, ṣé hospital wà nìyẹn ni. Ah, bóyá kí wọn fún ààrẹ tún yọjú sí. ẹ ṣeun gan ma ó dáa ẹ ṣe wà. bí n bá gèèyàn dé máa po bàbá ta ní òbí mi. inú mi ò inú mi inú mi inú mi. kú ló ṣe ẹ́. Ah, inú mi ni ọ́. kí ló ṣe ẹ́ nú. ọkùn kọkẹrẹ orí ìtajà ẹwọ ẹ̀ṣẹ̀ ni mo dé yìí. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ sọ fún mi farabalẹ̀ ah, farabalẹ̀. ọkùn túbọ̀ sun àtàtì mi nù ni ọ́. ìbídùn kí ló fún ẹ jẹ ah. kí ló gbé fún ẹ jẹ. ọkùn túbọ̀ sun ló fún mi lóyún eh. túbọ̀ sùn fún ẹ kí wàá ní tìbí dùn bẹ́ẹ̀. ẹ wo ọkùn túbọ̀ sùn wọ́n gbé mi lọ sọ́dọ̀ àti ìbídùn àti ìbídùn lọ ṣayé fún mi. mo dáràn <laughs> kí èmi bí mi kò máa kó bá mi mo dáràn ok mo dáràn ìlú mi kò bá mi mo dáràn ìlú mi ọwọ́ aṣẹ́yìn fún ẹ báyìí. ẹ ṣàánú mi ẹ má jẹ́ kú báyìí. mo tẹ̀ sí lọ fọ́ọ̀sì ah. ní ká kọ́kọ́ lọ sọ́ọ̀tù ṣáàjọ ká kọ́ lọ sọ́ọ̀tù ti ilé kọ́ ó lè ká ó lè kọ́ wà nínú ilé máa pariwo inú ẹ̀ ìbídùn ṣe ní fún ẹ. Eh. ok jẹ́ kí n bí ẹ e bá. ọlọ́mọ aláàbára nìkan tí mi tọ́. ìbínú sori kò dájú ni ẹ sori pé ìkà ni wọn ọmọbìnrin yìí ló jẹ ṣe nǹkan tó bẹ́ẹ̀ ah, ìkà ẹ. jọ kí ló ń dún ẹ kí ló ṣẹlẹ̀ gangan àti tọ́lá ìsẹ́lẹ̀ ọ̀sán máa sọ pé mi ò fẹ́ nìkan wọn ṣébùrì tán fún ẹ nílùú ní òrẹ́yìn ọkàn mú tó bá fẹ́ ni. bẹ́ẹ̀ni o ṣe sẹ́yìn jọ ta ló ń bẹ sọ̀rọ̀ fífẹ́ èmi ń bẹ sọ̀rọ̀ fífẹ́ ìwọ dà mo wá èmi ò rí ẹ ìwọ ìwọ o máa pe rẹ lóbìnrin mo ń bẹ sọ̀rọ̀ bùkún mi ẹ ti ba iye bùkún mi jẹ́ bùkún mi wà ní hospital báyìí jọ mo fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ ta ló fún ẹ sẹ́tífíkẹ́tì oyún ṣiṣẹ́ náà tó wá di pé ìwọ ń ṣẹ́ oyún fún ìwọ àtọ́ lórí burúkú yẹn ẹ ń ṣẹ́ oyún fún ọmọ ọlọ́mọ ah wọ́n jẹ́ kí n sọ fún ẹ tí bá kúrò ń bíbáyìí àwọn òbí bùkún mi mú lọ tí bá pè wọ́n ó dá mi lójú kó máa ṣí ọlọ́pàá wọlé àti wọ àtọlórí burúkú yẹn wọ́n máa kó gbogbo yín wọ́n máa kó gbogbo yín lọ sí dá lónìí ìwọ wa ń sọ̀rọ̀ oní fífẹ́ tani ìwọ fífẹ́ ìwọ abẹ́ sí wa jọ sóbìnrin ni wọ́n yìí ṣé obìnrin ni wọ́n yìí ah ìgbà tó jóbìnrin èmi ti lù ẹ́ mo lù ẹ́ mo jù ẹ́ nù mo sú ẹ́ nù gbà. ọjọ́ ìjọba ọjà rẹ̀ ojú ta nínú jẹ́ kí n sọ fún ẹ àlòkù àgùdà tuntun ní lọ́dọ̀ gẹ̀ẹ́sì ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́dẹ̀ rẹ̀ gbà lọ́gbà lọ́dọ̀ yìí. wèrè ni gẹ̀ẹ́sì tó gbogbo àlòkù àgùdà ah! èmi ti lù ẹ́ mo jù ẹ́ nù ah, mo lù ẹ́ mo jù ẹ́ nù ìwọ tó bá jẹ́ yín pé ọ̀rẹ́ mi lórí ni a mọ̀ pé ìjẹkújẹ lòun jẹ nítorí pé mo ju ọmọ ju ọmọ dún mo tù ẹnu jẹ́ kí n sọ kí n sọ fún ẹ máa kú sẹ́wọ̀n ìwọ àtàní ìwọ àtàní gbogbo yín tó ti ṣẹ́ dànù yẹn oyún tó ṣẹ́ dànù yẹn àfàìmọ̀ wọn lọ́jọ́ láyé. ọ̀rẹ́ àgbà òṣè yẹn mi ọ̀pọ̀ lẹ́sẹ̀ kò ní mọ̀ sí rárá. kí ló dé kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló kí ló ṣe ah! kí ló dé. kò kí ló ṣe pè mí tó. kí ló ló ṣẹlẹ̀. Ah, túbọ̀sùn ti bá yẹ ọmọ mi jẹ́ túbọ̀sùn ti bá yẹ ọmọ mi jẹ́. túbọ̀sùn ó bá yẹ ẹ̀jẹ̀ báwo kí ni nǹkan tó ṣẹlẹ̀. túbọ̀sùn ti fún bùkún mi lóyún. ó ti fún mi lóyún. túbọ̀sùn ó fọ ọmọ mi lóyún ah ah kí ló wá ń ṣẹlẹ̀ ń sìn. òfin lóyún ó tún lọ ṣẹ́ fún. ó ti ṣẹ́ fún. ó ti ṣẹ́ fún. kí ni condition ọmọ kí ni condition ọmọ báyìí. ó lè yẹ ẹ̀yà lára ẹni ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ah! ló yẹ lára ẹ̀wọ̀n jẹ́. ẹ̀jẹ̀ wo wo wo. Dìde dìde dìde. Just stand up stand up. Cool down ṣòtúbọ̀. Cool down cool down. Ṣé nọ́mbà gòkè wà lọ́wọ́ ẹ̀? nọ́mbà iná ló fi pè mí ó ní ìgbà tí kò yíwọ ní bùkún mi ṣe fóun nọ́mbà mi. tí kò yíwọ kí ló yíwọ. ọlọ́kọ̀ bleed látàdọ̀ ni. wo wo wo tọrọ bá di báyìí you have to cool down so just calm down calm down jẹ́ ká máa lọ síbẹ̀ a máa bèrè ọ̀nà lọ́wọ́ a máa júwe fún wa just let's go nìṣó Nisho, nisho, nisho, nisho, nisho, nisho. just nisho, just nisho. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ Nisho, nisho, nisho. just nisho. hello gòkè gòkè a ti ń bọ̀ a ti ń bọ̀ a ti wà lọ́nà a ní pẹ́ débẹ̀ yẹn sìn ṣùgbọ́n. wílé báyìí sí kí ló mọ iṣẹ́ fún mi báyìí torí ọlọ́run. just calm down calm down. ọ̀gá ọ̀pá mo ti fẹ́ calm down kò ní kí n calm down ni kí ni gbogbo ilé báyìí sí kí ló mọ iṣẹ́ fún mi báyìí torí ọlọ́run. Eh, eh? ẹ rọra o ah, ah, ah. ẹ rọra ń bẹ yẹn o ẹ rọra ẹ rọra o eh? ẹ rọra ẹ rọra àṣẹṣe wọ́n mọ́tò báyìí ẹ rọra. dókítà ẹ jọ torí Ọlọ́run nǹkan tó bá ṣẹlẹ̀ gangan ni kẹ́ sọ fún mi ẹ má fi nǹkan kan pamọ́ fún mi torí èmi gangan gangan ló fi ọmọdé ní kí ẹ kí n máa kọ́ lẹ́kọ̀ọ́ kí olórí burúkú yẹn tó kì í mọ́lẹ̀ kó tó di pé ó ṣe ó ṣe nonsense fún un ẹ sọ fún mi náà. Mr. Adégòkè a ní kẹ́ ẹ ní sùúrù ẹ fọkàn yín balẹ̀ lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kò ní sí problem ǹjẹ́ ẹ mọ̀ tó fa wàhálà gan táwọn ńlá kọjá yìí ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín wọn ò kó oyún tán kúrò nínú arábìnrin yìí dáadáa àwọn oògùn tá a ní kẹ́ ẹ rà gangan lẹ́bọ̀dọ̀ lọ́wọ́ náà ti rà torí tó bá ti ń jí báyìí ló máa bẹ̀rẹ̀ sí nílò. mo ti pa àwọn òbí ẹ̀ náà wọ́n láwọn ti wà lọ́nà nǹkan tó kàn ń ṣe mí kàyéfì ni pé lẹ́yìn yẹn tí mo tún pè wọ́n wọn ti àwa gbé fóònù ẹ̀ mọ́ rárá. ẹ wo Mr. Gòkè ẹ tún gbìyànjú láti wọ́n ká ìdájọ́ láìpẹ́ yìí ni akọ̀ròyìn wa ọ̀gbẹ́ni Adébáyọ̀ Tìjàní ta iléeṣẹ́ oníròyìn wa lólobó wípé ìjàmbá ọkọ̀ kan ṣẹlẹ̀ lọ́nà Èkó sí Ìbàdàn tí nọ́mbà rẹ̀ sì jẹ́ BDG nine six five DG tí ó sì gba ẹ̀mí tọkọtaya tí ó wà nínú ọkọ̀ náà oníròyìn wa ọ̀gbẹ́ni adébáyọ̀ tìjàní sọ wípé kí ẹ̀mí tó bọ́ lẹ́nu arábìnrin náà igbe ọmọ ẹ̀ tó ń jẹ́ kúnmi ló mú bọ̀nù àwọn olóògbé náà ni ọ̀gbẹ́ni àti ìyáàfin agboola arọ ẹnikẹ́ni tí ó bá mú àwọn ẹbí rí láti kàn sí olú wa tàbí kí wọ́n kàn sí iléeṣẹ́ ọlọ́pàá tí ó wà lágbègbè wọn. Ah! kí ló ṣẹlẹ̀ dókítà òbí ọmọ tó wà nílé àwọn ló pé wọ́n kú yẹn àwọn ló pé wọ́n kú yẹn. what wọ́n ti accident wọ́n ti kú. mr gòkè ẹni sùúrù. wàhálà ti dé wàhálà ti dé. ọmọ yóò gbọ́dọ̀ mọ̀ ẹfọkàn yìí balẹ̀ o. ọmọ yóò gbọ́dọ̀ mọ̀. ẹ dákẹ́ ẹfọkàn yìí balẹ̀. ètò ìtòlú ọlọ́ba ọlọmọ yìí máa ṣe kọ́kọ́ gbádùn. kò sí problem kankan àwọn òbí ẹ̀ ló ti kú yìí. ó máa gbádùn. Ah! mr gòkè àwọn òbí ẹ̀ ló ti kú yìí àwọn òbí ẹ̀ ló ti kú yìí. àníkẹ́ ẹ fara yín balẹ̀. mo ti gbọ́ ẹ fara balẹ̀ mo ti gbọ́ mo ti fara balẹ̀ kò sí problem kankan ọmọ yẹn máa gbádùn dáadáa. ẹ jọ̀ọ́ ṣàánú mi torí Ọlọ́run ẹ ṣàánú mi torí Ọlọ́run alo máa gbádùn èmi nìkan ló kú èmi nìkan mo rí àmì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ irú oògùn yẹn èmi ò dẹ lówó lọ́wọ́ tí mo lè fi rà á. Kúnmi ṣe mọ̀ pé kò sígbà tí màá jókòó tí mo ní máa rò pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí mi èmi ni mo fà because mo máa ń rí i pé tí n bá pè wọ́n lè má la accident. nǹkan tí mo ní kẹ́ má máa sọ mọ́ nìyẹn ẹ́ báwo lẹ ṣe máa máa blame ara yín fún nǹkan tó ṣẹlẹ̀ àbí àwọn akóṣebèrò tó fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí àwọn la máa da gbogbo blames yẹn lé lórí. Hmm. Ah, how i wish kí bọ́bọ́ túbọ̀sùn yẹn kó wà nínú accident tó ṣẹlẹ̀. Ah, kò lè sí bẹ́ẹ̀ olórí burúkú máa ń wẹ́ni kúnra ni àdúrà kan ni màá gbàṣà màá dìdì bẹ ọlọ́run ni pé kó má jẹ́ kí dáàdì àti mọ́mí ẹ̀ sùn lọ́rùn kí wọ́n wá jà kán take revenge lórí àti ìbídùn àti túbọ̀sùn fúnra ẹ̀ ó dìgbà tí nǹkan bá ṣe wọ́n kí n tó dákẹ́ àdúrà because wọn deserve láti máa gbélé ayé èèyàn burúkú gbà ni wọn jẹ́ ká fi tiwọn yẹn ti sẹ́gbẹ́ kan what are we going to do next. mi really rò bóyá mo ń wò bóyá kí n ṣì wá ń bì báyìí. èmi ò rí bẹ́ẹ̀ o wọ́n ní òkè òkú ló kúrè bàbá ọmọ ló lọ́mọ o kò sí bó ṣe lè wù kó rí o lẹ́bi you understand so you have to go back to your family tí o bá padà lọ <laughs> wọ́n lè bẹ́ mi fúnra mi fa wàhálà o ní láti padà lọ sílé yẹn. Mm, mi ò mi ò padà lọ. no you have to you have to àfi tí wàá fẹ́ kí èmi náà wọ wàhálà ló yà kú. Eh? You have to. Kò yàtọ̀ sẹ́kọ̀ọ́, àgbójúlógún tẹ̀tàn. Ọ̀pọ̀ ní bàtà kò rẹsẹ̀ wọ̀n sí. Ah, ẹ ká sàn. Oh, ẹ ká sàn o. Ẹ ra. Oh, abẹ́yìn lẹ̀ ń pè mí. Ẹ àwa là ń pè yín. Ok ok ọmọ um, Chief Agboola. Bẹ́ẹ̀ni sá. Ẹ táyà tẹ fi ń pè mí yẹn sáìtì bí mo wà tí mo supervise project kan. So mo wá rò pé kẹ́kú wá bá mi bí sí mi lè padà sọ́fíìsì mọ́ lẹ́dẹ̀ tí ń ṣú so kí ló fẹ́ kí n ṣe fún yín. ìgbà tí mo máa fi délé wọ́n ti change um, security wa gatekeeper tí mo dẹ̀ bá níbẹ̀ ó sọ fún mi pé kí n pe lọ́ọ̀yà dáàdì mi. ó mọ ni gbogbo ilé yẹn ni dáàdì ti fi yáwó ah! Ah! <laughs> lóun dáàdì fi rán complain náà so ìwọ ò mọ. mọ. dáàdì ti fi gbogbo ìyàwó tiwọn so kò sí nǹkan kan fún wọn báyìí kò jogún nǹkan kan. ta ni tó dúró yìí. àwọn ni fíànsì mi. ọ̀rẹ́ yẹn ò ń ṣọ̀rọ̀ bí ẹ pàdé mi lọ́fíìsì láàárọ̀ la ẹ̀gbọ́n ẹ jẹ́ ká rí ẹ lọ́fíìsì lọ́la ẹ máa sọ̀rọ̀. ṣé o mọ ọ́fíìsì wọn ṣá. mi mọ ọ́fíìsì wọn. no ibo lẹ ń lọ báyìí ibo lẹ ń lọ báyìí. à ń padà lọ síbò. ẹ jẹ́ kí n gbé yín màá fún yín ní káàdì mi so you trace my office. ok ẹ ṣe dádì mi. gbogbo ìyàwó. ọ̀rọ̀ ìfẹ́ tí sílẹ̀ sàn ju ọ̀rọ̀ àgbo lọ kọ́bọ̀ má lọ gbé ọbọ̀ gbẹ o opportunity come but once. Oh, oh. ó jẹ́ síre ó máa jẹ́ síre ó jẹ́ sáyọ̀ orúkọ rẹ̀ òbí mo dúpẹ́ olùkọ́. tó mú eyín sọ lọ ẹ̀yìn ìgbà tí dáàdì tán fi wọlé tán ní tán fi yáwó tán ní bank this is the only house tó ń rà pamọ́ lórúkọ ẹ pẹ̀lú twenty million naira. <laughs> wọ́n wá jẹ́ kó yé mi pé mo gbọ́dọ̀ mi sọ̀pọ̀ ti ṣe wedding o ti ní adé orí tẹ́jọ́ máa lè control ẹ̀ kí n tó reveal ẹ̀ fún ẹ. <laughs> Congratulations. Oh, thank you. Congratulations. Ah lawyer this is your house. ah kékeré. ah wow so nǹkan tí dáàdi ẹ ṣe fún nìyẹn ah dáàdi ẹ máa ṣe dáadáa congratulations to us. Uh, to us <laughs> to us to us ah uh, okay. àwò <laughs> ah, ah, ọlọ́run á túbọ̀ tẹ dáàdi sí afẹ́fẹ́ rere ibi tọ́wọ́ wà á mú yẹ̀pẹ̀ burúkú kúrò lójú wọn but this is surprising. Yeah. Ah! this house twenty million. Mm, ah. you just so rest in perfect peace. àtúntòṣì <laughs> ah, ah sorry Oh, o òtúntòṣì mọ́. àtúntòṣì <laughs> ah, mo. okay. <laughs> ah fantastic twenty million twenty thousand ah twenty million. Ah. ẹni ṣó ẹ jẹ́ ká wọlé ẹ jẹ́ ká wọlé. lọ́kì. onísábàbí ibi lọ́lọ́run wò gbà fún wọn rírò rírò ní tènìyàn tán lọ́rùn ọba ní ṣíṣe àwọn oníyangi pọ̀ láyé kọ́ lọ́rùn yà wáyà wọn. ó já síre ó já síre ah, ó já sáyọ̀ ó má já sáyọ̀ mo dúpẹ́ olùbùkún mi ó já síre. Jésàyọ̀ orúkọ rọ mi mo dúpẹ́ olùbùkún mi. gbogbo ènìyàn kan lójó ńlá nígbẹ̀yìn àánú làwọn kan rí gbà kàkàrà bá dorí akáyíkọ́ dégún rọra fẹsọ̀ ṣe ìgbọràn sàn jẹ́bọ ìfetísílẹ̀ sàn ju ọ̀rá àgbò lọ kọ́bọ̀ má lọ gbé ọbọ̀ gbẹ o opportunity come but once. Oh, oh. ó já síre ó má já síre ó já sáyọ orúkọ rọ mi mo dúpẹ́ olùbùkún mi ayé bá mi yọ ó já síre ó já sáyọ orúkọ rọ mi mo dúpẹ́ olùbùkún mi. bí ìtàn ìgbésí ayé mi ṣe lọ rèé o ìdí nìyí tí mo fi ń tẹ̀ mọ́ yín létí pé kẹ́ ẹ rántí ọmọ ẹni tí ẹ̀yin ṣe hmm. gẹ́gẹ́ bí àkọ́sórí táwa kọ́ ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó ní iṣẹ́ lóògùn ṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé bí ọ̀lẹ là ó wá tẹ̀síwájú hmm. ó ní ìyá rẹ̀ lè lówó lọ́wọ́ bàbá rẹ̀ sì lè lẹ́sí ilé ìtàn tó o bá gbójúlé wọn ó tẹ́tán ni mo sọ fún ọ o ó wá tún débi kan ó ní iṣẹ́ lóògùn iṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi ibi tí mò ń lọ gangan rèé o nítorí pé ẹ kúkú mọ̀ bóyá owó báǹkì làwa gangan gbà tá a fi ń ṣiṣẹ́ kódà kò tiẹ̀ jẹ́ owó tiwa gangan ni ìgbà mélòó lèèyàn fi ná owó téèyàn ṣiṣẹ́ kún téèyàn fi ná tán àbọ̀rọ̀ lásán fọmọlúàbí tó bá dénú ẹ̀ á dùn títí mo dẹ̀ mọ̀ pọ̀ ọmọlúàbí ni ó yẹ kẹ́ mú nínú ìtàn ìgbésí ayé tèmi gangan. ẹ ṣe mọ́ mi we change for good. you better do now nítorí pé ìgbára làbúrà o ẹnì kò kí n bú ṣọ́ọ̀gù nínú ẹ̀wọ̀n Baby, mommy. You are a pretty lady. Thank you, Be a good girl. Yes, ma'am. I love you. Bàbí lọ́lọ́run wo gbà fún o. Rírò rírò ní tènìyàn tán lọ́rùn ọba ní ṣíṣe. Àwọn oníyangi pọ̀ láyé kọ́ lọ́rùn yà wáyà wọn.

èèyàn kan lójó ńlá nígbẹ̀yìn àánú làwọn kan rí gbà kákàrà bá dorí akáyíkọ́ dégún rọra fẹsọ̀ ṣe ìgbọràn sàn jẹ́bọ ìfẹ́ tí sílẹ̀ sàn ju ọ̀rá àgbò lọ kọ́bọ̀ má lọ gbé ọ.